الحمد لله رب العالمين خلقنا بقدرته وربانا بنعمته ورزقنا بفضله أحمده حمد الحامدين وأشكره شكر الشاكرين اللهم لك الحمد حتى ترضى ولك الشكر إذا رضيت ولك الشكر بعد الرضا والصلاة والسلام الأتمان الأكملان لعبد الله ورسوله محمد وعلى آله وأصحابه وتابعيهم بإحسان إلى يوم الدين أما بعد فإن من أركان الإيمان الإيمان بالرسل جميعا والإقرار بهم جميعا قال تعالى والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما يا عباد الله اعلموا أن من كمال هذا الدين أن من دخله لا بد أن يؤمن بجميع الأنبياء والرسل من لدن آدم ومرورا بموسى وعيسى وبمحمد صلوات ربي وسلامه عليهم أجمعين وأن من كفر بواحد منهم فقد كفر بسائرهم ومع هذا الإيمان لأهل الإسلام ومع هذا الإيمان لأهل الإسلام فإنهم لا يرفعون نبيا فوق منزلته فالأنبياء كلهم بشر مربوبون لا يقدرون على شيء إلا بإذن ربهم ومرسلهم واعلموا أيها الناس أن من الحق الأبلج الوارد في القرآن الكريم عن نبينا عيسى عليه الصلاة والسلام المانع من الغلو فيه أنه أولا أنه عليه السلام حملته أمه في بطنه ثانيا أنه خرج إلى الدنيا من حيث يخرج الأولاد من النساء ثالثا أنه عليه الصلاة والسلام أنه عليه الصلاة والسلام رضعته أمه ومعلوم أن الرضيع له شهنه عند مص اللبن رابعا وهو رأس الأمر كله أنه وأمه كانا يأكلان الطعام قال تعالى ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات منظر أنا يؤفكون قال أهل العلم فذكر الطعام أو فذكر الطعام في هذه الآية الكريمة قد يستشكله بعض المفكرين ولكن عند التأمل يدرك الحكمة من ذكره وذلك أنه, أنه لا بد لمن أكل أن يتغوط ويتبول فهل يعقل أن يكون الرب سبحانه وتعالى ممن يتغوط ويتبول كلا ثم كلا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله وبني فلان وبارا السيا صلاة فانا محمد صلى الله عليه وسلم السيا صلاتنا ما سيشيفون بينا لا شيفون عن صحابي بكنا أتبقوا عن ورالي أتبقوا وتابتلي إقوى وتاوي تتتو في دي أجو أجو إسان ìjẹ́ká lọ mọ̀ pé nínú àwọn orígun ìgbàgbọ́ tó jẹ́ sí pé ó dúró wámúwámú nínú ẹ̀sìn Islam òun náà ni ká ní ìgbàgbọ́ pẹ̀lú gbogbo ká ní ìgbàgbọ́ sí gbogbo àwọn òjíṣẹ́ gbogbo àwọn ànábì tí Ọlọ́run ọba rán níṣẹ́ ká ní ìgbàgbọ́ sí wọn ká dẹ̀ gbà pé bẹ́ẹ̀ lórí tí quran àbáwá nínú súnà ànábì alayhi salatu wassalam ọ̀dọ̀ ọ̀ranyàn fún gbogbo mùsùlùmí tí ó bá jẹ́ mùsùlùmí lórúkọ nítòótọ́ orígun ìgbàgbọ́ tó pàtàkì jùlọ nínú àwọn orígun ìgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà tá ní tọ́jẹ́ sí pé èèyàn ò lè rí islam sí láì gbàgbọ́ òun náà ní ká ní gbàgbọ́ sí gbogbo àwọn ànábì àti gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba amorúkọ wọn ní ìta amorúkọ ẹ̀ á gbàgbọ́ pẹ̀lú orúkọ ẹ̀ èyí tá amorúkọ á gbà pé ọlọ́run ànábì kan báyìí tí wọ́n bá sọ pé ọlọ́run ànábì kan síbi báyìí ọba jẹ́rìí sílẹ̀ inú alukur'an suratul nisa àyà 152 ọlọ́run ọba sọ pé walladhina amanu billah àwọn tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ wa rusuli tí wọ́n sì gba àwọn òjíṣẹ́ tààrán sí wọn tí wọ́n gba wọn gbọ́ kí wá ní sí wọ́n gba díẹ̀ gbọ́ ń bẹ́ ni àbí wọ́n bá gbogbo wọn gbọ́ wọ́n gba wọn gbọ́ látorí Adam tó fi dórí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àbí wọ́n gba díẹ̀ gbọ́ wọn gbà wọn kan gbọ́ ọlọ́run ni walam yufarriqu bayna ahadin minhum walam yufarriqu bayna ahadin minhum mẹ́jọ mọ́ wà ń bẹ́ klọ́ọ̀sì nú yẹn ẹni tí ó ẹ̀sán tá a fẹ́ sọ nínú àyà yìí ọ gbọ́dọ̀ practice ní ta kì í ṣe mọ́ gba páàtì kan gbọ́ mi ò gba páàtì kan gbọ́ ẹ̀sìn Islam là ń kéde fún wa yẹn ẹ̀sìn Islam ọ gbọ́dọ̀ gba gbogbo àwọn ànábì Ọlọ́run tó wáyé tọ́lọ́run gbọ́ gbogbo àwọn òjíṣẹ́ tọ́lọ́run bá wá ọ gbọ́dọ̀ eléyìí lànàbí áfíríkà eléyìí lànàbí asia kò sínú sẹ̀ríà islam o ọbọ́dọ̀ gba gbogbo wọn gbọ́ ni ọmọ ẹnìkan rí ọmọ rẹ̀ rí kò sí tọ́kàn pẹ̀lú rẹ̀ ẹnìkan sọ́lọ́ ránṣẹ́ alhamdulillah in tí ó mímí wà jẹ́nà nìyẹn mọ̀bọ́dọ̀ gbàgbọ́ tá a bá ti gba 99 gbà ẹ̀yọ̀ kan náà ló kú ọlọ́wọ́ sàmójú kúrò fún wa láì kìí ṣe bẹ́ẹ̀ o eléyìí ṣiṣẹ́ rí tá a máa sọ pé fa'amma man saqulat mawazinuhu fahuwa fi 'ishatin radiya kìí ṣe bẹ́ẹ̀ níbi báyìí ọgbọ́dọ̀ gba gbogbo wọn gbọ́ ni tọ́ bá ilé ṣaláì má gba áàf tánà bí bá máa ní abara méjì ni pé ìlàjì ẹ̀ lọ́gbàgbọ́ gbogbo àwọn ànábì ọlọ́run lọ́gbọ́dọ̀ gbàgbọ́ ẹwà wò ọlọ́run wá ní ulaika sawfa yu'tihim ujurahum wa kana Allahu ghafurur rahim àwọn èèyàn ni wọ́n gbẹ̀san àlìjẹ́nà yẹni pé ẹni tó bá ti sòpin aláàrin kan láàrin àwọn ànábì kan tó gba àwọn kan gbọ́ tí ó gba àwọn kan gbọ́ tí sì ń eléyìí ni àyà al-Qur'anu karim ẹ̀yìn ẹrùsìn ọlọ́run ọba ẹlọ́mọ̀ pé nínú táàfi mọ̀ pé ẹ̀sìn Islam ó pé ọ̀yanjú ó jẹngere ọkàtò nínú àwọn èdè àwọn aráalé ó pé pérépéré òun náà ni pé ẹ̀sìn anábì ẹ̀sìn Islam táwọn nì táàfi mọ̀ pé òun náà ni pé gbogbo ẹnikẹ́ni tó bá wọnú Islam níjọ́ tó ti fẹ́ wọ̀ náà láti sọ fún ọ pé ọ gbọ́dọ̀ gba anábì èyí sá gbọ́ alayhi salatu wassalam kìí ṣe pé ìyẹn wà wọnú Islam tẹ́nìkan tó á máa tán ọ jẹ pé wá gba èyí sá gbọ́ sọ fún pé àà èyí tó ní ṣẹ̀ṣẹ̀ wàá gbàgbọ́ ẹ̀sìn tí mò ń sìn ní ilé ìjẹ́ mùsùlùmí gan láì gbàgbọ́ torí pé ẹ̀sìn wa nìyí ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ ànábì ni àrí ìsọ̀rọ̀ àti wọ̀sálàm ẹ̀yàtò gbọ́rọ̀ ànábì náà bó ṣe kì í fún wa dílẹ̀ ànábì kì í púpọ̀ fún wa ọfọ wẹ́wẹ́ ju bí àlùkùránì ṣe fọ fún wa lọ ànábì là mọ́lẹ̀ fún wa tó jẹ́ sí pé kò sọ́nà àbáyọ fẹ́lẹ́sìn kankan láti máa dààmú ọwọ́ mùsùlùmí pé máa bọ̀ wá kúrò lójú ọ̀nà bí wà máa bọ̀ wá in tó ní ọ máa bọ̀ wá sí sọ pé ó ti wà lára mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà eléyìí ni wípé nínú táàfin ma pẹ́sìn Islam pé òun náà ni pẹ́sìn Islam ọpa wá láṣẹ wípé jọ táàbà ti wọnú ìjọ alákọ̀ọ́kọ́ láti gbọ́dọ̀ gba gbogbo àwọn ànábì Ọlọ́run ọba gbọ́ àtànábì òkè àtànábì ìsàlẹ̀ àtànábì àárín àtànábì ìtorí ìyàn tó lóókọ àtẹ̀ntí lóókọ táwọn èèyàn mọ̀ tó pọ́pùlà ìtí ọ̀pọ̀pùlà sí ẹ́sàtànábì ní ọ̀bọ̀lọ̀ mọ́gbàgbọ́ nínú ẹ̀sìn wa nìyẹn náà tàbá wa ń sọ pé gbogbo àwọn anábì ọlọ́run lábọ́lọ́ gbàgbọ́ òun ni pé látòrí Ádámù ọ̀wọ̀dọ̀ mọ́ gbàgbọ́ ẹ̀rọ ajá kọjá káfófẹ́ rẹ̀ kábà anábì wa Musa alayhi salatu wassalam mùsùlùmí tí bá ń bẹ láyé tí ó bá gba Musa gbọ́ kìí ṣe mùsùlùmí o ọkàn fara bó kírun bí wọ́n ṣe máa sọ ní èdè Yorùbá bọ́ bá kírun jáwọ́ lọ mi ò mọ ibi táwọ́ ti kírun rí mà bọ́ bá kírun jáwọ́ lọ bí wọ́n ṣe máa wí gbogbo nǹkan tó kí ọlọ́run nígbà lọ́wọ́ rẹ o ọba gba àwẹ̀ ju ju àwọn màláíkà lọ ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ o tó ọba ń sáájú ọdọọdún ọlọ́run ní gbà lọ́wọ́ rẹ ọgbà anábì Musa gbọ́ ó ti gbó gbogbo ẹ̀dú lẹ̀ nìyẹn ẹ̀jẹ̀ àtúnṣọ kalẹ̀ anábì wa Isa alayhi salatu wassalam òun ṣe Islam ọlọ́gbà anábì Isa gbọ́ èyí ṣe mùsùlùmí ọ ò lè rí Islam rẹ ṣe àfikọ́ gba anábì wa Isa alayhi salatu wassalam kó o sì gbà wí ẹ̀sà ọlọ́run ọba ni kó o sì gbà wí ànábì ọlọ́run ọba ni kó o sì wá gbà yí pé ẹni tí ọlọ́run ọba dá ni alayhi salatu wassalam eléyìí bá a ti wá ń wé yìí bákan náà a gbọ́dọ̀ mọ̀ wípé bá a ṣe ní ká nígbàgbọ́ yìí ìgbàgbọ́ sáwọn ànábì ọlọ́run ọba nínú sẹ̀ríà Islam kò sọ fún wa wípé ká gbé àwọn ànábì kankan kọjá àyè wọn àyè wọn náà lágbé wọn sí nínú nǹkan tá a fi máa mọ̀ pé èèyàn ń fi ènìyàn ṣe yẹ̀yẹ́ òun náà ni ká máa gbé èèyàn kọjá bó ṣe mọ̀ náà àrítálíkà kan ní ìsìn ọ̀kadà lógúnde mọ̀ wá wọlé ojókòó èèyàn wá ń ṣe bóyá sẹ̀rímónì kan là ń ṣe tí gbogbo èèyàn wá bẹ́ẹ̀ àrítọ́ páàkì ọ̀kadà mọ̀ páàkì tó jókòó lẹ́mùsì bá ní ẹ̀rí ẹni tó wọlé yìí ibu owó ló dé nù ẹni tó wọlé yìí ó lè bọ́ gbogbo Nàìjíríà níbi ọdún mẹ́fà tẹ́nìkan kò ní mọ̀ ẹni tó wọlé yìí tó bá dọ́dọ̀ ẹ̀ tó bá náwọ́ sí kó tó náwọ́ yóò ti fowó pàdé rẹ̀ ẹ rí i pé ìtumọ̀ ẹ̀ pé ń fún nítọ̀hún ṣe yẹ̀yẹ́ bẹ́ẹ̀ torí pé lẹni tó bá gbé ànábì kankan kọjá ayé ẹ̀ ìtumọ̀ ẹ̀ nínú òdodo ọ̀rọ̀ ṣe yẹ̀yẹ́ tí bá ti rú ẹ̀ sí àìwọ̀ ọlọ́run ti kẹ́ ẹni tí ò tí ì yàwó fẹ́ tàbí tí ò tí ì ọkọ fẹ́ ọlọ́run kẹ́ ọ gan ẹni tá a sọ rẹ̀ yìí àti ń pàṣẹ ẹ̀ ti ń ran ọlọ́run kẹ́ ọ gan yóò gbé má fi mí sí ẹ̀yẹ mọ́ ó ń tí wọ́n sọ bá ń fún ẹni. bẹ́ẹ̀ ni gbogbo àwọn ànábì ọlọ́run táwọn èèyàn bá ti gbé kọjá ayé wọn ìtumọ̀ ẹ̀ òun náà ni wípé ẹ̀ ń fi wọ́n sí ẹ̀yẹ torí pé tí wọn ò jẹ́ lẹ́ni wọ́n jẹ́ ni báyìí báwa ṣe ní ìgbàgbọ́ sáwọn ànábì ọlọ́run ẹ̀sìn Islam a kò gbọ́dọ̀ gbé wọn kọjá ayé wọn torí tá a bá ti gbé wọn kọjá ayé wọn ìtumọ̀ ẹ̀ náà ni wípé à ń fi wọ́n sí yẹ̀yẹ́ ẹni tá a bá sì gbàgbọ́ àbọ̀dọ̀ fi sí yẹ̀yẹ́ o tàbálà nígbàgbọ́ nínú ẹnìkan ẹnìkan fi sáwẹ́wà èyàn máa serious pẹ̀lú ẹni èyàn máa nígbàgbọ́ sí ni èyàn máa ro dáadáa ro ni èyàn ní sin kankan tó lè bí nínú sí i náà nípa báyìí àwọn anábì ọlọ́run látòkè délẹ̀ bá a sì nígbàgbọ́ sí wọn tó yìí àwọn ò wọn kọjá àyè wọn anábì wa Isa alayhi salatu wa salam anábì wa Musa alayhi salatu wa salam anábì wa Muhammad sallallahu alayhi wa salam gbogbo wọn pátápátá a gbọ́dọ̀ gbé wọn kọjá àyè wọn ẹ jẹ́ ká wá lọ ọmọ yìí pé òdodo kan bẹ tọ́lálẹ̀ gàràrà nípa ànábì wa Isa alayhi salatu wa salam nínú alukur'anu karim ẹgẹ́ bó ṣe lálẹ̀ fún gbogbo ànábì kọ̀ọ̀kan nínú alukur'an tàbá ní ká máa mú ní ànábì kọ̀ọ̀kan ànábì kan báyìí ànábì kan báyìí nǹkan ńlá ni ẹ jẹ́ wo sáìdì kan lánàá ànábì wa Isa alayhi salatu wa salam léyìí tí ó fi yé wa yìí pé ọlọ́run gangan ọ̀là mọ́lẹ̀ fáwọn mùsùlùmí wípé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ yín o ẹ gbọ́dọ̀ kọjá àlà pẹ̀lú ànábì wa Isa alayhi salatu wa salam ẹgẹ́ bí mo ti ṣàlàyé fún yín pé ẹ gbọ́dọ̀ kọjá àlà nípa olólùfẹ́ mi títí ànábì wa Muhammad náà alayhi salatu wa salam nínú àwọn òdodo tó lálẹ̀ nípa ànábì Isa tá a fi mà pé ànábì Isa a gbọ́dọ̀ gbé kọjá yìí yálà ìwọ jẹ́ mùsùlùmí tó ń gbọ́ mi ní bákan náà ẹ tí kì í ṣe mùsùlùmí tí ń gbọ́ wa ó yẹ kọ́ ọmọ yìí pé ẹni tí a bá ń pè tá a bá ròyìn bí alukur'ani ṣe ròyìn rẹ̀ yìí kò lẹ́tọ̀ọ́ láti jẹ́ olúwa kò lẹ́tọ̀ọ́ láti jẹ́ ọlọ́run ọba kò lẹ́tọ̀ọ́ láti pé òun ni yó gbà wá. naam anabi wa isa alayhi salatu wa salam alukur'ani jẹ́rìí sí pé ìyá rẹ̀ lóyún ẹ̀ ìwé mi náà jẹ́rìí sí pé ìyá rẹ̀ lóyún ẹ̀ ẹni tá a bá lóyún ẹ̀ ó wà pé kó jẹ́ olúwa bí kò ṣeé ṣe pé inú kan náà ló wà ọdájú wípé òun náà ó ń yíra ẹgẹ bí ọmọ tí máa yíra nínú àwọn ìyá tó lóyún láyé ọdájú wípé òun náà ń dàgbà díẹ̀ díẹ̀ nínú ìyá rẹ̀ kìí ṣe kan náà ni kódà kò jẹ́ sí pé àwọn ìgbà wa sọ wípé kò lóṣù mẹ́sàn ṣé kìí sáà ṣe ọjọ́ náà àbí minutes seconds tí màláíkà Jibril fẹ́ atẹ́gùn sí Maria Maria Mariam ṣé kìí sáà ṣe pé àkókò náà ló bímọ tó bá jẹ́ sí pé kìí sàkókò náà ló bímọ àjẹ́ sí pé ó develop náà nìyẹn ẹni tó bá wà nínú ìyá kò lẹ́tọ̀ láti jẹ́ ẹni tá a lọ máa kọ̀rọ̀ wà jì torú gangan lákòókò yẹn ẹni tí wọ́n kọ̀rọ̀ ẹ̀ nìkan ni ta ni wọ́n kọ̀rọ̀ ẹ̀ tì ó dá ànábì Ìsá alayhi salatu wassalam òdodo àkọ́kọ́ nìyẹn òdodo ẹlẹ́ẹ̀kejì ó náà ni wa Ìsá alayhi salatu wassalam ó wáyé bí ọmọ ṣe wáyé lọ́dọ̀ ẹ̀dá kan sọ wa lẹ́tọ̀ ká pé ibi tó máa ń gbà wáyé lolúwa náà tún gbà wáyé ni ọlọ́run tó dá wa náà tún gbà wáyé gbogbo òwe ló sì jẹ́rìí sí tàlùkùránì là ń yìí ìwé mi náà jẹ́rìí sí wípé anábì wa Isa alayhi salatu wa salam ọ wáyé nọ́mà wọn ò sọ pírẹ́sàn fún ìyá rẹ̀ tó tí wọ́n bá sọ pírẹ́sàn fún bọ́lọ́wọ́ gbàngbà náà ibi tí gbogbo ọmọ máa gbà jáde lòun náà gbà jáde sọ wa ká pọ́ ọlọ́run ọba jáde lábẹ́ Allahu akbar èsè tí ọ̀wà lẹ́nu èsè tí wọ́n pé ayé lakun ẹ̀kan gbé jáde tá a bá ti rí nǹkan yìí ó yẹ ká mọ̀ pé ẹni tó bá jáde báyìí látàbẹ́ bí wọ́n ṣe bí tó jáde bẹ́ẹ̀ ó ká gbà yìí pé irú ẹni báyìí kò lẹ́tọ̀ láti jẹ́ olúwa o kò lẹ́tọ̀ láti pé òun lá lọ máa sìn kò lẹ́tọ̀ láti pé òun lá gbà pé òun náà nígi lẹ́yìn ọgbà wa ọlọ́run ọba nígi lẹ́yìn ọgbà wa nàmú ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan táwọn fi máa mọ̀ wípé àwọn ọ̀rọ̀ ńláńlá tí Al-Kùránì هنا náà يا نبي وعيسى عليه ànábì والسلام رضعته أمه salatu wassalam rada'atuhu أه ìyá rẹ̀ fún lọ́yàn ah olúwa ń múyàn ah wọ́n gbólúwa lọ́wọ́ kò sí sí àti ìwé alukoran àti alukoran àti ìwé mìíràn wọ́n jẹ́rìí sí pé ó múyàn ó jẹun náà ẹlẹ́ẹ̀kẹrin ó nípa bá ń bá tí mo fẹ́ ká túwò díẹ̀ tó jẹ́ sí pé gbogbo nílà káyì ni ọmọ pé kọ bá mu alukurani fi rinlẹ̀ fún wa ìwé mi náà tún fi rinlẹ̀ fún wa wípé anabi wa Isa alayhi salatu wa salam kì í sọ nìkan o òun àti ìyá ẹ̀ anabi wa Isa àti Mariam ó ní wọ́n ń jẹ kì sọ pé wọ́n jẹ tó bá ní jẹ bóyá wọ́n jẹ lẹ́ẹ̀kan ni ó ní wọ́n ń jẹ yẹn ni pé wọ́n ń jẹ tí wọ́n fi kúrò lórílẹ̀ <laughs> ayé bí kúránì sí gbé kalẹ̀ nìyẹn káná ọlọ́run ọba sọ náà lọ kúránì pé mal masihu Maryam Quran Suratul Maida aya 75، five chapter five verse seventy five ọlọ́run bá sọ pé malmasih ibn Maryam illa rasul ẹ̀dákẹ́ ariwo ọlọ́run bá sọ bá tọ́wọ́n bá ti ní mal ẹ̀pa ẹ̀sìn mẹ́dọ̀ malmasih ẹni tẹ́ ń pariwo tẹ́ sọ di nǹkan mí mara yín lọ́wọ́ yìí malmasih ibn Maryam masih ọmọ Maryam kò jẹ́ nǹkan kan ah tọ́lọ́run bá dákẹ́ ń bẹ̀yìn nìyẹn ni pé kì í ṣèyàn náà nìyẹn àwọn ni Masih ọmọ Maryam kò jẹ́ nǹkan kan illa rasul nǹkan kan náà ló jẹ́ kìí dẹ̀ tó nìkan ní ọkọ̀ọ̀kọ́ jẹ́ nǹkan yẹn àwọn nǹkan ti jẹ́ bẹ́ẹ̀ ti pẹ́ kí ni nǹkan náà òjíṣẹ́ lásán ni tààrán níṣẹ́ ẹni tààrán níṣẹ́ ni anábì Isa alayhi salatu wassalam tẹ́ bá wá gbà ẹ̀yin tá ń bá sọ̀rọ̀ wọn yìí qad khalat min qablihi rusul ha ha sóun lọ́kọ́kọ́ dé ni ebi gbogbo yín náà lẹ gbà pé ànábì Ibrahim òjìṣẹ́ ni ń tẹ́ ń pe ànábì Isa yìí kí ló tẹ̀ pé bàbá rẹ̀ bẹ́ẹ̀ ẹ sáà mọ̀ Ishaq ànábì Ọlọ́run ni Yusuf ànábì Ọlọ́run ni Dawud ànábì Ọlọ́run ni Sulaiman ànábì Ọlọ́run ni gbogbo àwọn àwọn yìí náà lẹ gbà pé òjìṣẹ́ ni wọ́n èsì tó jẹ́ sí pé ń tẹ́ ẹ lọ́mọ Isa lọ́rùn yìí tẹ́ ẹ lọ́mọ àwọn náà lọ́rùn qad khalat min qablihi ìtumọ̀ ẹ nìyẹn qad khalat min qablihi rusul ọ̀rọ̀ tó lọ́wọ́ bá sọ láàrin yìí ó fẹ́ fi wó àdí ọkàn táwọn kan ní sí ànábì Ìsá ni ibi tó bá jẹ́ sí pé bẹ́ẹ̀ lọ bá rí lóòótọ́ ìyí tẹ́ ẹ lọ́mọ Ìsá lọ́rùn yìí ó yẹ kẹ́ ẹ lọ́mọ gbogbo àwọn ànábì yòókù náà tó ṣáájú ẹ lọ ntọ́lọ́wọ́ bá ń sọ tó ẹ máa bá ń sọ sẹ́ lọ́lọ́run nígbà náà ọ̀dà ẹgbọ́n tuntun wí ọlọ́run wá ròyìn ìyá rẹ̀ wa ummuhu siddiqa ó kù díẹ̀ kọ́dà ànábì ọlọ́run ó kù gbèsè kan sídìkà wà ummuhu sídìkà ìyá ànábì Ìsá yìí ẹni ọlọ́run pátápátá ni kì í kàn sí ànábì ọlọ́run ẹni pé tí wọ́n bá ní àwọn tó kángun sí ìjà ànábì ọlọ́run tó kù díẹ̀ kan ó débẹ̀ tí kì í bá ṣe pé àṣẹ ọlọ́run pé obìnrin ò ní já ànábì ọlọ́run irú àwọn bá ní ọba di ànábì ọlọ́run wà ummuhu sídìkà ọlọ́run ní ìyá rẹ̀ ẹni tiwa ni ẹ wá máa wo bí wọ́n ti wá jẹ́ni tiwa tó tí ọmọ rẹ̀ sì jẹ́ òjíṣẹ́ ọlọ́run ẹ̀rí àyíká náà ti dákọ rank méjèèjì rank ọmọ ju ti ìyá lọ ìyá wà nísàlẹ̀ ọmọ wà lókè nǹkan pè ní déédéé nìyẹn ibi ọba mọ ni ká gbé ọ sí tó ọmọ ti gbé ọ kọjá ààyè rẹ ọjà bọ mọ́tàrà ẹ̀jẹ̀ ọjà bọ ni ibi tó ọba wà tẹ́nìkan bá gbé ọ kọjá ààyè sọ fún pé láà mi ì tó bẹ́ẹ̀ tẹ́yìn bá ti gbé èèyàn sáàyè rẹ̀ òun tì í lápọ́nlé tába ti gbéyàn kọjá ààyè rẹ̀ à ń tàn ni èyí ìgbà tí wọn náà mà pé ó tó bẹ́ẹ̀ kí ló ń wí tí ó tó sí ah, ìwọ náà gán mà lọ́ka rẹ̀ wípé mọ̀ ń gà ni ẹni tá ń gà sáà pọ́nlé àpọ́nlé àyẹ̀yẹ̀ ni ọlọ́ni ìyá rẹ̀ ó kéré ju ọmọ lọ ìyá ni ipò tí ìyá wà kò tó tọmọ tọ́lọ́run wá fẹ́ fi ròyìn wọn ọlọ́ni àti àtọmọ kìí ṣe ìyá nìkan o àti àtọmọ kìí sọmọ nìkan o kàánà nínú ìdílárúbáwá àmọ́ change verb lọ́dọ̀ tiwa kọjú òyìnbó ẹ̀yọ kan náà ni ọ wà tẹ́mbàléyàn méjì dé oníbàṣẹ wí ṣùgbọ́n nínú èdè mìíràn kò sí kankan tá a fi sí èdè náà láàwì went come come náà ni come go ẹ̀yọ kan náà ni ẹ̀yàn méjì lọ bí èèyàn mẹ́wàá lọ go náà ni ṣùgbọ́n ní èdè lárúbáwá ọ̀yà tọ̀síra àwọn ọlọ́run káná tí kì í bá ṣe pé kó rí bẹ́ẹ̀ ní èdè lárúbáwá àwọn kan máa wá wà wí mariam lọ́lọ́run ọba ń sọ mọ̀ ń gbọ́ pé de lárúbáwá a máa fọ́ nǹkan wẹ́wẹ́ ń tiẹ̀ oníkáánà àti ìyá àtọmọ ìtumọ̀ káánà ó yàtọ̀ sí káánà káánà yakulani ta'am àwọn méjèèjì ń jẹun ẹ̀rí àlọ́kùnrin sọ pé ànábì wa Ìsá àti ìyá rẹ̀ alayhima salatu wassalam káánà yakulani ta'am wọ́n jẹun kò pé wọ́n ń jẹ kánáyà kùláìn wọ́n ń jẹ tí ò bá sọ tí wọ́n ń jẹ àwọn onífẹ̀ẹ́ inú tún wà nǹkan kan wí ń bẹ̀ yẹn wọ́n ní kò kú sọ tí ń jẹ ajẹ́sí pé ọlọ́ọ̀lọ́ ní ń jẹ kò sọ tí ń jẹ ajẹ́sí pé agbára ọlọ́ọ̀ ní ń jẹ ó kánáyà kùláìn tọ́ám táwọn ọmọ tó máa tọ́ám ní orílẹ̀ ayé tọ́ám oúnjẹ ní jẹba food bí ráìsì bá wà lọ́dọ̀ wọn àwọn méjèèjì ń jẹ bágbàdo bá wà lọ́dọ̀ wọn àwọn méjèèjì ó jẹ bíṣu bá wà lọ́dọ̀ wọn ni wọ́n jẹ́ káàna yàkúlà ní tọ́hám Kùránì yẹn o sọ́tún máa yí dà ọ̀rọ̀ ni àtìyá àtọ́mọ́ wọ́n jẹun wọ́n jẹ oúnjẹ ẹja wìdílẹ̀ ẹmọ́ ní jẹun àtúngbà dáadáa wọ́n jẹ oúnjẹ iná ní àlùkùránì ní pé ẹ̀rí àwọn èèyàn wà máa wà ó pé ah, kíláàsì pọ̀ láàrin mímọ́ mẹ́ńṣà oúnjẹ láàrin yìí pẹ̀lú ànábì ọlọ́run ọba àtìyá rẹ̀ ẹ jẹ́ ká lọ mọ̀ yí pé àṣepọ̀ tí bẹ́ẹ̀ ni pé ọlọ́run júwe fún alínú ààyè yẹn kẹ́ ẹ lè bá a mọ̀ yí pé ìǹtẹ́ lọ́mọ ànábì Ìsá lọ́rùn yìí kò ṣeéṣe kó rí bẹ́ẹ̀ lọ́lọ́run fi mẹ́sàn-án jẹ́ mẹ́ yẹn àwọn onímọ̀ wá wádìí wọn kí ló wọn torí pé ń bá jẹ tó mu yọ tọ̀ yọ yàgbẹ́ yọ wọ tọ́ílẹ̀tì ẹ̀ bá ti jẹ bá àṣẹṣẹ béèrè pé sọ́ǹtọ́ àbọ̀ yín àgbẹ̀ ọtọmátìkì ni tí ọba ti lé tọ̀ tí ọ̀yà àgbẹ̀ kí ni ṣé bá ń àìsàn ní ẹ̀ àwọn màláìkà yìí jẹ torí ẹni ìjẹ wọn yàgbẹ́ <laughs> àwọn màláìkà yìí jẹ wọn yìí torí ẹni wọn ìfi tọ̀ yàgbẹ́ ṣùgbọ́n ẹ ti jẹ tí ọba tọ̀ tí ọ̀yà àgbẹ̀ nǹkan ṣe nìyẹn o kódà kò lè lálàáfíà kódà a lè gbà pé ń jẹ lóòótọ́ náà tọ́ ọba ti kì ni ó bọ̀lọ̀ waste bọ̀lọ̀ jáde ọlọ́run ní àwọn méjèèjì ń jẹ wọn mu wọ́n ń jẹ dáadáa tí wọ́n bá ti wá jẹ àwọn onímọ̀ ní tọ́lọ́ fi mẹ́sàn oúnjẹ mẹ́rin ni pé ó fẹ́ wú ó fẹ́ wú àràbà àbí nǹkan tí wọ́n gbé kọ́ ànábì Ìsá lọ́rùn lulẹ̀ ni pé tí bá ń jẹ tí bá ń mu yọ́ tọ̀ yọ́ yàgbẹ́ yọ́ wọ toilet àwọn náà tà bá ọlọ́run yàgbẹ́ olúwa ń wọ toilet olúwa ń tà bá sọ́bàlà káyé mu ìdí tọ́lọ́run fi mẹ́sàn káná yà kólá ní pàm nínú àlùkò àyè nìyẹn so nípa báyìí àwọn ìpìlẹ̀ ńláńlá wọn wọ̀nyí ló jẹ́ kí àwa mùsùlùmí ká gba àwọn ànábì yìí gbọ́ àdẹ̀gbé wọn kọjá àyè wọn ọlọ́wọ́n bá ròyìn ara rẹ̀ pé subhana rabbika rabbil izzati amma èmi ọlọ́wọ́n ọba tẹ́ ẹ̀ bá fọ́ mi mọ́kù níbi dọ̀tí tẹ́ ń sọ wọn wọ̀nyí mọ́ fọ́ra mi mọ́ o rabbil izzati amma yasifun gbogbo àwọn àléébù tẹ́ fi kàn mí yìí látara ẹ̀dá mi tí mo dá ti sànábì wa Ìsá yìí mọ́ fọ́ra mi mọ́ o rabbil izza èmi tí mo kàyà èmi ọlọ́wọ́n ọba amma yasifun وسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله وصلى الله وسلم وبارك على عبده ورسوله محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله إن هناك تسريحات لا تحتمل تأويلا من أي وجه كان وهذه التصريحات تقرر أصل الإيمان بجميع الأنبياء وبخاصة موسى وعيسى عليهما الصلاة والسلام ومن ذلك ما روى الإمام البخاري بإسناده في صحيح في الصحيح من حديث ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أحق الحق بموسى منكم وقال عن عيسى عليه الصلاة, عليه الصلاة والسلام أيضا كما في صحيح البخاري من حديث أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا أولى الناس بعيسى بن مريم في الدنيا والآخرة أنا أولى الناس بعيسى بن مريم في الدنيا والآخرة وفي رواية ليس بيني وبينه نبي ليس بيني وبينه نبي أن يرسل الله أبا النبي عليه الصلاة والسلام ó rí àwọn òpó kan mọ́lẹ̀ fún gbogbo mùsùlùmí tí ó bá jẹ́ mùsùlùmí tí ó bá nàbí wọlé ọ̀la ó gbé foundation kan kalẹ̀ fún gbogbo múmìnà tí ó bá tẹ̀lé ànábì wà àlìjánná salam tí ó wà àlìjánná bí salam ànábì wa ó gbé kalẹ̀ léyìí tí ń júwe wípé àgbọ́dọ̀ àgbẹ́dọ̀ ni àgbọ́dọ̀ má practice ní tánàbí sọ sallallahu alaihi wasallam kálíbà rí àlìjánà wọ̀ kálíbà jẹ́ kan nínú àwọn ọmọlẹ́yìn ẹ̀ kí ni àwọn nǹkan tánàbí rí mọ́lẹ́yìn òun náà ni pé nínú àwọn ọ̀rọ̀ tí ó sọ kalẹ̀ ni pé ànábì fẹ́ ròyìn ànábì Musa alaihi salatu wasallam ó fẹ́ sọ yìí hà ẹgbẹ́ tó ń kọ sí ànábì Musa alaihi salatu wasallam tọ́ba dẹ̀ ti sọ ẹ̀gbẹ́ tó ń kọ sí ànábì musa fún wa ìyẹn ni pé ń sọ fẹ́mi àti wọn náà wípé a gbọ́dọ̀ kọrú ẹ̀gbẹ́ yẹn náà sànábì musa ni tọ́ba yẹn pẹ́ gbé oṣù lànábì bá kọ sí ànábì musa iná làwọn náà kọ sí láyé pé ẹ̀yìn lànábì bá kọ sí àwọn náà kọyìn sí náà ni ṣùgbọ́n kí lànábì kọ sí ànábì musa ẹgbọ́ o hadith nìyẹn o nínú sahih bukhari ànábì ní ana ahakko bi musa minkum ana ahakko ìtumọ̀ ahakko bí Musa mi èmi tánà ibà ti ní èmi àwa náà tẹ̀lé nìyẹn àwa yìí tá a jẹ́ mùsùlùmí àwa la nígbàgbọ́ sí Musa ju àwọn tí wọ́n láwọn nígbàgbọ́ sí lọ tí wọ́n yìí ṣe mùsùlùmí gbogbo ẹnikẹ́ni tí wọ́n bẹ láyé tó bá lóun gba ànábì Musa gbọ́ wọn nígbàgbọ́ sí Musa táwa mùsùlùmí torí náà bí wà lọ́sọ̀ kalẹ̀ ana ahaqqu bí Musa minkum wọ́n bá wọn ẹlẹ́sìn Júù sọ̀rọ̀ èmi tẹ̀ yìí mo ní mo fẹ́ràn Musa jù yín lọ bá sì máa túmọ̀ ẹni ẹ̀ mo láìkí Musa jù yín wọ̀nyí lọ ìfi ojú lẹ́yìn ní sí ànábì Musa ìfẹ́ ìkìlẹ̀ ní sí ànábì Musa ìtúmọ̀ ẹni ẹ̀ èmi ni mo fẹ́ràn ìfẹ́ tòótọ́ sí ànábì Musa alayhi salatu wassalam yẹn ni wípé ẹ̀yin wọn yìí bàbá rẹ̀ ń tọ́kọ̀ ẹgbẹ́ láàrin yín sí Musa ẹgbẹ́ òsì lọ́kọ́ àlè rẹ̀ ń tọ́kọ̀ ẹgbẹ́ ọ̀tọ̀ láàrin ṣùgbọ́n mi ànábì alayhi salatu wassalam àà ah, ah, mo kọjú sànàbí Musa báyìí ni kì í sọ̀rọ̀ ẹgbẹ́ mọ́ mo fẹ́ràn ẹ̀ mo dì báyìí yẹn ana ahaqqu bi Musa minkum tànàbí Musa nìyẹn báwo wá ní mùsùlùmí ó ṣe sáyé tí ó wà sọ pé bóun ni tànàbí Musa ṣe jẹ́ ọlọ́run ti ẹ̀sà náà wa àìmọye Musa nínú mọ́sálásí àìmọye Musa nínú orúkọ àwọn bàbá bàbá wa àìmọye Musa nínú orúkọ àwọn ọmọ wa àìmọye Musa nínú orúkọ àwọn aṣíwájú ẹ̀sìn Islam àwa la súnmọ́ Musa ju àwọn yẹn lọ anabi wa aleyhi salatu wa salam ó tún fẹ́ sọ tànàbì Isa náà bó ti sọ tànàbì Musa ó sọ tànàbì Isa ó lè rẹ́sìn Islam sí láì gba àwọn ànábì yẹn gbọ́ ó lè jẹ́ mùsùlùmí náà eléyìí tí anábì sọ nípa anábì Isa ní hadith Abu Huraira radiyallahu anhu wọ́n ní anábì aleyhi salatu wa salam irú bó ṣe gbé kalẹ̀ fún Musa náà ló gbé kalẹ̀ fún Isa ana awla ana awla nas bi Isa bin Maryam èmi ni ẹ̀yin gbogbo ẹwẹ́ ń tẹ́ wà lórílẹ̀ ayé tẹ́lẹ̀ fẹ́ràn ànábì Isa ìfẹ́ fake lẹ́ni sí èmi ni mo fẹ́ràn Isa jù yín lọ nù sàrí Bukhari lọ́wọ́ mo fẹ́ràn ànábì Isa jù gbogbo yín lọ ẹ̀yin wọn wọn yìí ẹgbẹ́ òsì ẹlòmíì kọ́yìn sí Isa nù yín sísìn pé ọmọlẹ́yìn rẹ̀ lòun ẹ̀yin lẹ́kọ́ sí Isa ò ṣe gbogbo ń ń ṣe ìtí Isa ṣe lèmi ànábì ń ṣe عليه الصلاة والسلام. أنا ana الناس بعيسى بن مريم. Isa bin Maryam èmi ni mo lẹ́tọ̀ọ́ sí èmi ni mo fẹ́ràn Isa ju gbogbo yín lọ nípa àwa mùsùlùmí náà wọ́n máa fi gbogbo ẹnu sọ yí pé àwa fẹ́ràn anábì Isa ju gbogbo ẹni tí mẹ́rin lórílẹ̀ lọ anábì ọ̀wà dákẹ́ lásán wọ́n ní fi dunya wal akhirah àmọ́ sọ̀rọ̀ ayé ń gbà mí pé ojú ayé là ń ṣe anábì ní tèmi kọjá bẹ́ẹ̀ o kì í ojú ayé fi dunya wal akhirah bí mo ṣe fẹ́ràn rẹ̀ tó láyé bẹ́ẹ̀ náà ni ìfẹ́ mi wà lọ́kàn ní alálùkìyàmọ̀ yẹn ni pé ọ̀rẹ́ ni wá láyé ọ̀rẹ́ ni wá lálùkìyàmọ̀ ta ó ti tó wa lẹ́rìí ipe ẹni tí ànábì wa bá jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ó jẹ́ pé tiwa ti dá nìyẹn ẹni pé ẹni tí ànábì wa Isa alayhi salatu tó bá jẹ́ ọ̀rẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam láyé àsálùkìyàmọ̀ ó fi yé wa ipe ntànàbí Isa ṣe lànàbì Muhammad náà wá ṣe sallallahu alayhi wa sallam ẹ̀ ń bá wa wà lórílẹ̀ nísìnyí tó fẹ́ bá isa wọlé ọ̀la àfi kó ṣe ń tà nábì tọjọ́ rẹ̀ rẹ̀ tó ń mọ̀ àfi kó ṣe torí mọ̀ á jù wọ̀ ní ìsìta bá ń sọ pé àwọn association ti ń bẹ nílùú kọ̀ọ̀kan àwọn ẹgbẹ́ bíríkìlẹ̀yà ń bẹ ẹgbẹ́ alátànà ń bẹ ẹgbẹ́ búrẹ́dì ń bẹ ẹgbẹ́ tẹ́ ẹ bá rí eh, àwọn bíkà ní ìsìn ẹ bá ní iléeṣẹ́ búrẹ́dì mélòó ní bẹ nílùú dùn kò ní wò kéwò tí ó fi sọ fún ẹ torí pé ìjọ kan náà ni wọ́n tọba wa bí ẹ bíríkìlì àlérè pé iléeṣẹ́ búrẹ́dì mélòó níbẹ̀ ní ìlú dùn yóò gbé kí lọ́kàn mi pẹ̀lú iléeṣẹ́ búrẹ́dì kó lè mà ẹni tó lè sọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run náà lára wọn ẹni tó jẹ́nu gúrùpù wọn ànábì Muhammad sallallahu alayhi wa sallam onísọ̀rọ̀ ànábì ẹ̀yìn sáàyì ẹ wàá fẹ́ gbàgbọ́ ẹ gbọ́dọ̀ gbàgbọ́ nítorí pé àwọn ní àmàrà wọn ó ní ana awla an-nasi bi Isa ibn Maryam fi dunya wal akhirah èmi ni mo gba ànábì èmi mo fẹ́ràn ànábì ẹ̀yìn sáàjù láyé àti ní àlùkìyà ànábì tó sọ ń bomi pé ليس بيني وبينه نبي kò sánàbí kankan láàrin mi àti ànábì Ìsá alayhi salatu ìmọ̀ ńlá kan tún nìyẹn o léyìí tó jẹ́ sí pé gbogbo àwọn tí a máa kọ̀tàn ohun tó bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ ẹ̀ ànábì fi yá wa yí pé lẹ́yìn bàtà ànábì Ìsá ti kú àti eh, tí ọtọ́lọ́n ti gbé lọ sí sámà alayhi salatu láti gbà yẹn títọ́lọ́n fi gbé ànábì wa Muhammad dìde kò sánàbí kankan gbogbo àwọn tí wọ́n máa kọ̀tà àwọn òtò bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ torí pé wọn ò rí wá rẹ́yìn ẹni tó rí wá rẹ́yìn ló lè sọ eléyìí bóòlù anábì ṣe sọ ọlọ́run lọ sọ fún bẹ́ẹ̀ torí pé ọlọ́run ló rí wá rẹ́yìn anábì kankan ò lè wáyé láì jẹ́ sí pé ọlọ́run bá mọ̀ sí subhanahu wa ta'ala so eléyìí ni a máa ń pín ìrìn àjò táwa táwa máa ń ṣe research táwa ṣẹ̀ṣẹ̀ máa ń ṣe wàhálà sí ẹ̀rí anábì ti fún ọ ní resort bí a fẹ́ wádìí nígbà tí ọba àkọ́kọ́ jẹ nílùú Òṣogbo sí ọba ẹlẹ́ẹ̀kejì ǹjẹ́ ní ẹnìkan tí ẹ̀ bá ọba àkọ́kọ́ yẹn fàárí kó tó di pẹ́lẹ̀ kejì jẹ àyàn wà bọ́ sí láìbírì wọ́n máa wádìí wọ́n máa gbàtàn wọ́n lọ máa kọ́ńtàtì àwọn èèyàn pé ẹ dákun kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ wàhálà lẹ́yìn sí lọ yẹn o anábì wa aleyhi salatu wa salam ìyí tá a máa ṣe wàhálà sí tá lè dájú sáká yí pé kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ anábì fún alẹ́ kan náà gẹ́gẹ́ bí ìmọ̀ ọlọ́run ọba pé láìsà bayni wa baynahu nabi kò sá nàbí kankan láàrin èmi àti ànábì Isa alayhi salatu wassalam eléyìí tá a gbọ́ yìí àfẹ́ká mọ̀ pé ìwọ mùsùlùmí tó ń gbọ́ mi especially ẹ̀yin obìnrin ẹ má jẹ́ nìkan kan tán ẹ̀yin jẹ́ bẹ́ẹ̀ nìkan bá ti rù wá báyìí ẹ̀ dá padà sí pé gba ànábì Isa gbọ́ pé àà house ẹ̀sẹ̀ wá dé nísìn èmi ò lè ṣe Allahu akbar ní masalasi ẹ̀yìn sí kírun láì jẹ́ pé mo gba ànábì Isa gbọ́ máa kẹrù ẹ lọ ibi tó ti fẹ́ tajà yìí mo ti ra rú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ wulẹ̀ kó wa mọ́ oko gíní wa èmi náà ní gíní inú ilé oko léèsì wa èmi náà ní léèsì inú ilé kò need mọ́ wulẹ̀ wí nǹkan kan máa lọ eléyìí ni foundation tá a gbọ́dọ̀ ní torí pé látàbà abala yẹn ni wọ́n ti ń tàn wá jẹ a gbọ́dọ̀ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala bó ṣe fi ẹ̀sìn rẹ̀ rán wa muhammad sallallahu alayhi wa sallam òun náà ni wípé ẹ gbọ́dọ̀ eight ẹ gbọ́dọ̀ kórìíra ànábì kankan ẹ gbọ́dọ̀ tún gbà wọ́n gbọ́ ni ànábì wa Musa Ali salatu wa salam ànábì tiwa ni o ànábì wa Isa Ali salatu wa salam ànábì tiwa ni o àlàǹfààní àníbùkátà sí pé kẹ́nìkan tún wá máa sọ ọ̀rọ̀ ànábì Isa fún wa mọ́ torí pé ẹ̀sìn wa ti sọ̀rọ̀ ànábì Isa fún wa abẹ́lẹ́wọ̀n ba pẹ̀lú agbára rẹ̀ àti gbogbo àwọn orúkọ rẹ̀ tó mọ́ jùlọ àti gbogbo àwọn àròyìn rẹ̀ tó ga jùlọ ìgbàgbọ́ wa ọlọ́run ọba kó tún máa fún ní agbára sí gbogbo àwa tí gbàgbọ́ wa ti wà lókè ọlọ́run mọ́jà sọ̀kalẹ̀ ń bẹ̀rẹ̀ láì àwọn tó wà ń sàlẹ̀ ọlọ́run bá gbé àwọn náà sókè sókè sí gbogbo àwọn tó sọnù lọ ọlọ́run bá dá wọn padà gbogbo àwọn tí wọ́n fi ìrújú táwọn èèyàn jẹ́ ọlọ́run bá wa gba ìrújú náà lọ́wọ́ wọn dànù bá wa ṣe kẹ́sìfọ̀ ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn ènìyàn ọlọ́ba tó lè ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ fún wa ní rọrùn wa